ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله تعالى فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعى وتفهم ولما بابا تنهرجع اللهم أبا فرنسيسو ọba tí ó ẹni tó bá wù nínú ẹ̀dá ẹ̀ yashra sadrahu lil Islam. tọ́lọ́mọ bá bá ti gbèrò ọ̀nà ló ẹ̀dá ọlọ́run ṣèpáyà ìgbà àyà rẹ̀ fọ́rẹ́sì àṣìlá ẹ̀ẹ́dì Islam ìyẹn ni ọlọ́run bá fẹ́ sọ̀rọ̀ kọ́lọ́mọ jà sọ̀rọ̀ ìyẹn ni àlùsọ́dọ̀ lọ́kùnrin lọ́yẹ̀ sọ̀rọ̀ àròjà èmi ló lè kankan kan yìí. ọlọ́run bá bá tọ́lá rẹ̀ kakọ̀ yìí lọ. tí kò ṣe ti wá bẹ́ẹ̀ tójọ́ jẹ́ wípé jọ́bẹ̀jọ́bẹ̀jọ́ làwọn wá ń jókòó ti síra alálùbáríkà síra ìlẹ́wọ̀n ìgbọ̀ngàn ní ọ̀sán ọ̀gbọ̀n tààrà tí àjọjọ́ wa ń mẹ́kọ̀ọ́ láti bẹ̀ àwọn ẹ̀kọ́ tá a ń bá ti lọ́rọ̀ tí ó lò wá lọ́wọ́ láyé tó lórí wa ta ní ìjọsìn yóò wá ṣe òkè dáadáa báàbù afẹ́ka lónìí báàbù míì náà ní tó náà lẹ́kọ̀ọ́ sínú gẹ́gẹ́ bí ó jẹ́ pé ẹ̀kọ́ náà ni wọ́n torí ẹ̀kọ́ síra yìí. lẹ́yìn tí a ti fi làwọn ṣẹlẹ̀ mi lè lọ làkọ̀ọ́ mi lè lọ bá ń kọ́kọ́ tó wọlé. tó tọ́. نعم باب قصاص العبد باب قصاص العبد العبد ليرو àtisọ̀rọ̀ tó pọ̀ lórí tí ń jẹ́rú àti kí ní àti máa jẹ́rú àtàwọn ẹ̀ka tó so ma jíjẹ́rú kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tá a mẹ́nu bá a tẹ̀síwájú bẹ́ẹ̀. wá ní báàbù jíjẹ̀fàn fún ẹ̀rú. torí pé ẹni tó bá ti jẹ́ ẹrú kẹ́ bá ti sọ fún wa bí ẹni tí ò sí. olówó rẹ lè wò ó pé ara tó bá wù òun lòun lè fi dá òun lè fi dá ara tó bá wù ṣùgbọ́n ṣé tó bá fi dá ara tó bá wù bẹ́ẹ̀ láyé sọ́jà gbé àbí tó bá dojú àlùfẹ́ yá mà yọjà bọ̀ ẹ̀kọ́ tí àyìnbó olùkọ́ ní ọ̀nìmọ̀ òlọ́wọ́ tààlà wọ́n fẹ́ já kọ́ báàbò yìí nìyẹn. الإمام البخاري رحمه الله تعالى حدثنا محمد بن يوسف وقبيصة قال حدثنا سفيان عن حبيب بن أبي ثابت عن ميمون بن أبي شبيب عن عمار بن ياسر قال لا يقرب أحد عبد الله وهو ظالم له إلا أطيل منه يوم القيامة أو الحديث هو الباب يتوما وسمعنا إليه تتلي bóyá ká kó sọ̀rọ̀ lórí yẹn náà kátó kẹlẹ́ tó tẹ̀lé kátó kẹlẹ́ tó tẹ̀lé yóò tún mọ wọn kó sún mọ́ra wọn. Hadith eléyìí amadu ya ń tẹ̀. Wọ́n yẹ pé láyà sọ̀rọ̀ ìwò aṣáájú àbìdàlá ẹnìkan ayé yìí kò ní lu kò ní na ẹrú rẹ̀ ẹrú tó ṣe kó lónìí kó ya àwọn ìgbà tó ṣe. tàbí kọ́nà káwọn ti sọ pé ńgbà kó ṣe. wà wúwo ọ̀rọ̀ ọ̀lẹ́mù ìlànà tó wáyé pé nínà tó na àbòsí ló ṣe fún kò dẹ́ṣẹ̀ tàbí nítorí ẹ̀ ṣe gan-an nítorí ẹ̀jẹ̀ nìyẹn ò lè ẹ̀ nù. wọ́n sábà wò pé bọ́ọ̀lù ọ̀gá ẹ̀ lọ́wọ́ àná lórí ìjẹ́ pé nínà tó na yìí ẹ̀ṣẹ̀ tí ọ̀dà tàbí tí ọmọ ọmọ ìta ni tàbí ẹsẹ̀ tí ọmọ ọmọ ẹsẹ̀ ń pa rẹ̀ ni wọ́n ní ilà ọ̀rọ̀ ilà ọ̀rọ̀ kò yọ ọ̀rọ̀ kò yà ọ̀ ẹnì kan ò ní ṣerú ẹ̀ láyé ẹ̀rí tó bá lọ́jọ́ àlùkò yà ọmọ kọ́lọ́ ń gbẹ̀sán rẹ̀ wọ́n á ti ẹ̀sán alùkọ́wà oná ní fi ni o ọlọ́run sọ̀rọ̀ كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعمل والأنثى بالأنثى فالقصاص من القوات كما تدعسان لا رأيني كفلني عمار بن ياسر ولكن يوم السبيل أي وأدعسان lára rẹ̀ fún ẹrú yẹn padà tó bá tọ́jú àlùfẹ́ àwọn wà nílé ẹrú. ṣé wàá yóò kà sí àmọ́tò yà sí sọ́ọ̀kì yẹn òun ni àgbọ́yé gbogbo àwọn sàhábà lọ́wọ́ àwọn sàhábà ìyẹn wọn lọ́wọ́ àfàkùnjọ́jẹ́ wípé wọ́n máa ń ṣọ́ra gan-an níbi kí. wọ́n yan ẹlòmíì tó kéré sí wọn jẹ dodo ohun tá a lè túmọ̀ sí ìyàn jẹ tàbí ìrẹ́ jẹ àwọn sáájú àlebà Muhammad sallallahu alayhi wa sallam ọmọ sọ̀rọ̀ àmbẹ̀ kan ẹjẹ kí n tó fún ẹjẹ ká hadith ẹlẹ́yìí tó tẹ̀lé olùkọ́ hadith ní báàbò rẹ̀ jẹ́ bó ti sọ Ama. حسبنا قال حدثنا شعبة قال حدثني أبو جعفر سمعت أبا ليلى قال خرج سلمان فإذا على حجابته يتساقط من الآري من الآري فقال لقادمه عندما بعوض ولا دعم كما فقط عليه من هو عن عن بعين مجد lẹ́yìn ìgbà náà ọ̀rọ̀ yẹn kẹsàn án lọ́jọ́ yá yẹn ti ní ọmọ méjì àwọn akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yẹn ti wọn yá yẹn náà kàn lọ sí ní ọmọ tí ra mi bẹ́ẹ̀ náà lọ ẹ̀ka ọmọ sí mí rí yìí ni. فقال لولا أني أخاف القصاص لأوجعتك حديثي حديث tó pàtàkì ni ìtumọ̀ rẹ̀ Sẹ̀lmán ní pé Sẹ̀lmán ó jáde lọ́jọ́ kan. Fàyídà aláfùdà bá ti ní yàtàṣà àkọ́kọ́. Ó wá yí pé oúnjẹ ẹran rẹ̀, oúnjẹ tí wọ́n máa ń fún ẹran jẹ oníjẹ aláfù. Àwọn tí wọ́n gé, tí wọ́n dájọ́, tí wọ́n fẹ́ jẹ wọ́n wá di pé ń já bọ́ mílẹ̀ àárí àárí yìí níbi tí wọ́n ń kẹ́ran pamọ́ sí tí wọ́n bá dẹrẹ ní tàbí ìgbà tí wọ́n kọ́ bí ọgbà tí wọ́n fẹ́ràn sí. ó wá yí pé oúnjẹ tí wọ́n ti wàhálà tí wọ́n kó jọ tí wọ́n já tí wọ́n ti gbẹ ó wá yí pé ń jà síta ń jà lọ tí wọ́n fi ẹran ọ̀jẹ́ nù kí ẹ̀rìn tó máa tó ìṣẹ̀lẹ̀ yẹn ó wí. ìgbà kan wá rí pé wí fàkọ́ ọ̀yà lè kọ́ ọdẹ nìyí ló bá pe ọmọ ọ̀dọ́ tó jẹ́rú ẹ̀ ló bá pe é tó wá sọ fún un oníláwùlà àní àkọ́fọ̀lù kìsọ̀rọ̀ tí kì í bá ṣe ní pé mò ń bẹ̀rù kọ́lọ̀ má jẹ̀sán lára mi fún ọ ni láàwùjá ìbá náà débi wípé ọba ti mọ lára láàwùjá àtúkà dọ́rùbà ìbá náà dọ́rùbà mọ́ọ̀dìyà ní ìyá gidi tọ́ mọ̀ pé ọjẹ̀ yá. nítorí pé yíwá náà ti ń nara owó òbí láre yìí ó ti dùn èmi náà wọnú ọkàn ìyá tí ọba di ọwọ kan ọba fi di ọ ẹ̀yìn pé àjọyé ti ń sọ yẹn fẹ́ àtúntì àmọ́ àdúgbò yà sọ ọdí ọlọ́wà àdúgbò wa àti Salman kọ́nà yọ̀ síra wọn. náà wọ́n pé tí èèyàn tó bá lọ fìyà jẹ ẹrú bó ṣe jẹ ẹrú yẹn kí n sọ ọmọ lábì ìyá tí ọba lẹ́tọ̀ọ́ sí èèyàn dárò wájú ọlọ́run ọjọ́ àti àwọn ẹ wá dàpọ̀ báwo wá ni kéèyàn fìyà jẹ ọmọ lábì ọmọlúwàbí lórí àìsàn àìmọwọ mẹsẹ àìwá amọye èèyàn lẹmí ẹ ti bọ sí tí ọmọwọ ní ọmọẹsẹ mẹsẹ ẹwà amọye èèyàn ní bẹlẹ tí bẹ ń daga lórí tí ọ̀rọ̀ wọn ti ọ̀rọ̀ jù. àìmọye àwọn ènìyàn ni wọ́n ti sọ di nǹkan míì wọ́n ti sọ ọ̀dà láàbọ̀ ara ẹ̀jọ́ wà lẹ́sẹ̀ kan rí àtẹ̀lẹ̀ kan lórí nǹkan tí ọ̀rọ̀ wọn ti ọ̀rọ̀ jù. ọlọ́mọdé àti ìwọ̀njà kọ̀ wọ́n. àdébìlẹ̀ tó tẹ̀lé òun náà ìtumọ̀ rẹ̀ náà tó súnmọ́ yẹn náà. الإمام البخاري رحمه الله تعالى حدثنا عن مرة قال حدثنا إسماعيل قال حدثنا العلاء عن أبي عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لتؤدن الحقوق لتؤدن الحقوق طب إيه يعني لتؤدن الحقوق مجد شقرك فعدوا إيه؟ lẹ́yìn àbá ti ní látòkà tó bá ti wọ́n lámúlà yẹn ní bàtà lè tó yẹn ni sọ. ìjọ yẹn tó bá fún káàdì ló mọ̀ tó bá ń gbà yẹn bá ti àtúntò dáàlì yẹn ní ló mọ̀ àìsàn gbogbo ní yọ̀wọ̀ rẹ̀ méjèèjì ni wọ́n wọ̀ èmi kọ́ mọ́ wọ̀ méjèèjì làwọn àkọ́ àwọ̀ látòkà jáde ní àìsàn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́ àwọn òní ẹwọ́ tíra wọn yẹn wọ yàtọ̀ àjánà ni wọn kọ yàtọ̀ àjúnà ni ìyá láyé tó wọ́n tẹ̀ yàtọ̀ àjúnà ni wọn kọ ìyá ẹ̀ bàtà ni ẹwọ́ ńkọ nínú ẹ̀ṣá nínú ọ̀rọ̀ náà òun náà. alẹ́bàá Muhammad sallallahu alaihi wa alihi wasallam ó ní ẹ̀yin mùsùlùmí tẹ́jọ́ mọ́lẹ́yìn mi tá a bá lò látò àdúrà àìsànwó ọ̀. ẹ ẹ mójútó kẹ́ ẹ máa fún ẹnì kọ̀ọ̀kan ní ìwọ rẹ̀ kẹ́ ẹ máa pé fún. tàbí ká sọ wípé látò àdánù àìsànwó ọ̀ àwa èèyàn gbọ́dọ̀ gbìyànjú ká máa mójútó pípé ìwọ lọ́dí ẹnìkan nípa ìfàǹkálẹ̀ ìwọ kálukú wọn padà pé fún lọ́tọ̀ àjọ́nà ìṣòkú kọ́ àwọn lọ́tọ̀ à lọ́tọ̀ àjọ́nà ìṣòkú kọ́ ìlà àhìlá àwọn lọ́tọ̀ àjọ́nà ìṣòkú kọ́ ìlà àhìlá gbogbo ìwọ pátápátá òun ni wọ́n dà padà fẹ́ni tó ní ìwọ yẹn tó o bá jẹ ètò ẹlẹ́tọ̀ọ́ láyé tó o kọ́ ìṣe ọ̀dẹ̀nu mọ́ra wọ́n gbà padà lọ́wọ́ ẹ̀ fún ẹ tó bá lọ́jọ́ àlùkè àmọ́. sálàyé mi ti tàbí gbogbo ìwo oníwọ̀ ti bẹ lọ́rùn yín jàre ẹ̀ padà dá padà. inú ká sọ yìí kí ọlọ́run bọ́ bá tó lára ga yóò bá ẹnì kọ̀ọ̀kan gba ìwo rẹ̀ padà tó bá lọ́jọ́ àlùkè àmọ́ ẹni tó ní ìwọ̀ tẹ́lẹ̀ ká tó kò tàbí ká sọ wípé tó bá dọjọ́ àlùkìyámà ọlọ́pàá ọba tó láàrin ga yóò gbàyà ìwọ ẹnìkọ̀ọ̀kan tí ń bẹ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan yẹn padà tàbí ìwọ ẹnìkọ̀ọ̀kan yẹn tí ń bẹ lọ́dọ̀ ẹlòmíì ọlọ́pàá ọba tó láàrin ga padà fún náà. lè ìjàmbá títí tó fi jẹ́ ọjọ́ ẹran àdùn tí ò ní òwò lórí bóyá nítorí pé ó dàgbà kò yọwó tàbí kò tí ì dàgbà tó wò yọ méjèèjì làwọn ní ìmọ̀ sọ ẹgbẹ́rún míì dàgbà ṣùgbọ́n kò kàn lówó èmi yìí tí tó ṣe wípé kò tí ì dàgbà kọ́ yọ òwò ni tí ẹran tó lówó bá kàn tó ń fi òwò tó ní tó fi rẹ̀ jẹ tó bá dọjọ́ àlùkò yà mọ̀ wọ́n jẹ tó náà padà mo rò pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ yìnyín ènìyàn àwọn ìwọ ti ń bẹ lọ́dọ̀ yín ọlọ́run kó ta padà fún níwọ̀ ìwọ ọjẹ́ náà ti bẹ lọ́dọ̀ ẹlòmí ọlọ́run ta padà fún ni á gbẹ̀sán fún ẹran tó ṣe wípé kò ní òwò lára eléyìí tó lówó tó kàn láti bẹ̀rẹ̀ yìí ẹ bá wò ṣé ẹ bọ̀ wípé àwọn síbẹ̀ náà ẹ̀mẹ́ kan débi bá ní ẹran kan dẹ́sẹ̀ àbí kò dẹ́sẹ̀ àwọn ọmọ ẹ̀jẹ̀ yẹn dẹ́sẹ̀ fún ọba tó ara látara ìjẹ́ àti àwa tá a jẹ́ òsìn rẹ̀ ká mẹ́kọ̀ọ́ ká sì mọ̀ wọn ara wa ó ní àwọn tó jẹ́ ẹranko gan á tún gbé ìtàn fún wọn láàrin ara wọn tí ó bá tẹ̀sán fáwọn ẹranko láàrin ara wọn bó làwọn bá ìjẹranko tàbí èèyàn ọ̀pọ̀lọpọ̀ ní wàá bẹ nínú ẹ̀dọ́ ọlọ́run kò ní nǹkan tí ń jẹ ju ìwọ ẹlòmíràn ju ẹ̀tọ́ ẹlòmíràn ṣé bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ ìdí fi ń jẹ́ ìyàtí fi ń jẹ́ lọ́wọ́ mi ọlọ́run kò sàn ẹ̀dọ́ àti àdìsí sọ̀lẹ̀ àdìwáyà mi bẹ̀rẹ̀ ọ̀dẹ̀ mọ́ mùsùlùmí ó ní hátà yọ̀kọ́ ọ̀dà lè ṣáàpù àìjàlìṣáàkì àìjàlìṣáàpù dàlíhà àti dàmọ́ ìtumọ̀ kára méjèèjì tí ò ní wọn náà dàlíhàù dàlíhàù ìtumọ̀ kára méjèèjì. حديث ليس التحليل الإمام البخاري رحمه الله تعالى فقيه حدثنا عبد الله بن محمد الزهري حدثنا أبو مسعود قال حدثني داود ابن أبي عبد الله مولى بني هاشم قال حدثنا عبد الرحمن بن محمد قال أخبرتني جدتي عن أم سلمة أن النبي صلى الله عليه وآله وسلم كان في بيتها فدها آه، حصل بحديث إليك إذا صار الجن لولي أمر حديث إليه تعطيك عليه then hadithi eléyìí kò lára bẹ̀rẹ̀ hadithi eléyìí tó ń sọ hadithi ìwé ìsọlámọ yẹn bóyá ká yọ kó mo ò gbé ká àwọn hadithi wà wù yẹn fún káwá kọ́mẹ́ntì ti jẹ papọ̀ torí pé sùnmọ́ sùnmọ́ sùnmọ́ ara wọn ṣé eléyìí ọ̀la làáfíà síbẹ̀ yìí lọ́dọ̀ yìí tó ń sàfẹ́yìn síbẹ̀ yìí hadithi ìwé ìsọlámọ yẹn dàgbà ni ọ̀la làáfíà ọ̀la làáfíà síbẹ̀ yìí kíra àwọn èèyàn ẹ̀rọ fà lọ́ọ̀ká tó láàrin ní kíra àtúnyí náà èjì kò sí kí ló wà bẹ́ẹ̀ lọ ìlú tá ẹ̀rù jẹ́ àánú ẹ̀rọ fà lọ́ọ̀ká tó ẹjá ka ẹ̀ lẹ́yìn tó tẹ̀lé torí òun àtàwọn yòókù náà wọ́n jọra wọn ẹni àlejò Muhammad sallallahu alayhi wa sallam sọ kí wọn dọrọ bá dọrọ bá ní lọkùtù sọ̀rọ̀ ní ìmọ̀ yàmù ìyá ẹni yóò tó bá nà nǹkan kan tó nà lọkùtù sọ̀rọ̀ ní ìmọ̀ yàmù ìyá wọn fi sọ lára rẹ nígbà ìyá mọ ṣùgbọ́n hadithi ilé ẹ̀rí pé ìlàkùn tó bá kàn nà kankan ní yẹn náà kù ìyẹn ni hadithi tó tẹ̀lé tó wà ń wọn náà lẹ́nu sọ́nà alẹ́ wọn lẹ́nu sọ́nà sọ yìí pé ẹ̀dẹ̀ ní kébé jẹ́jà bó rẹ̀ lánàá ló gbà wá sọ yé ẹ̀ka bó rẹ̀ lọ́nà lò sáré ní méjèèjì ní kọ̀tàdà wà débẹ̀ náà lẹ́ kọ́ ẹ̀ wò sáré ti yẹ ẹ̀ ní kọ̀tàdà wà ń bẹ̀ ṣùgbọ́n sọ̀ ni ẹni tó gbà lọ́wọ́ wá lọ́wọ́ rẹ̀ lókè wọ́n yàtọ̀ sẹ́ni tó gbà lọ́wọ́ rẹ̀ ní ìsàlẹ̀ ṣùgbọ́n àdéhùn yẹn padà sọ́dọ̀ àbúrò ẹ̀ ọ̀nà ó túmọ̀ sí pé má kọ́ ju àdéhùn wa sálàyé mi pé fásitì sálẹ̀ ní kẹtẹ́ náà ni wọn náà dẹ̀rẹ̀ àbúrò ẹ̀ ọ̀dì ọ̀lọ́ àti. wọ́n yẹ pé alẹ́ bá Muhammad sọ́nà máa hàlẹ́ wọn lè sọ̀rọ̀ sọ pé mọ̀ndọ́rọ̀ bàbọ́rọ̀ bá ń rún ìmọ̀ tó ti yé báwọn. ẹni tó bá náà yẹn ní náà àbòsí lẹ́kọ́ rẹ̀ jẹ́ yìí ó ṣàkóso fún mi tó sọ mí nìkan yà tí ẹ rí gbogbo hadith yìí pátápátá látòkè délẹ̀ tó wà ní báàbù yìí ẹ̀kọ́ tó pàtàkì bíi mẹ́ta àbí mẹ́rin òun ni ń kọ́ wa lẹ́yìn ìgbà náà ni pé hadith kan wá ń bẹ tó ṣe pé gbogbo àwọn ẹ̀kọ́ ní hadith yẹn ó sọmọ aláìsẹ̀ a máa ka hadith yẹn tí ó sì nù síra yẹn tí ó sì wí. alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ náà wọ́n ti rí pé Islam ẹ̀sìn wọn ní déédéé ni kò sàbùsí fẹ́ẹ́ nìkankan. ìtọ́lá ọ̀bọ̀n bá tó láàrin ká tó bá pa aláṣẹ ń bẹ̀ tó ní ká máa fi ṣẹ̀sìn ká máa fi ṣe lọ́wọ́ kì í ṣe torí pọ́ fẹ́ sàbùsí fẹ́ẹ́ nìkan. nínú déédéé ọlọ́run ọlọ́run ọba tó láàrin ká ṣe àwọn kankan lófin fáwọn àtàjọkùnrin ó ṣe àwọn kankan lófin fáwọn tí wọ́n jẹ́ obìnrin tẹ́lẹ̀ bí wọ́n bá máa wò yóò lẹ́sìn ìsìláàmù yóò bẹ̀rẹ̀ jẹ́ táwọn tó máa ń sọ bẹ́ẹ̀ wà lóhùn nígbà tí wọ́n gbọ́ àgbọ́yé ọgbọ́n àtòyé tí mẹ́bí àwọn ìdájọ́ ọlọ́run ẹ̀sìn ìsìláàmù ló ní déédéé tí kò yẹ ìkankan jẹ tó sì fẹ́ ìkankan lẹ́tọ̀ọ́ rẹ̀ tẹ́ ẹ̀sìn ìsìláàmù yìí bá jẹ́sìn onídéédéé ni tó fẹ́ ìkankan lẹ́tọ̀ọ́ rẹ̀ kò yẹ kó ka ẹrú sí nǹkan débi wípé yóò tún wá bó òfin wá wípé tí ẹ ọmọ alábí tó ẹ bọ́ọ̀ ló ní ẹrú rẹ̀ fúnra rẹ̀ tó bá nà ẹrú rẹ̀ lọ́nà yọlọ́wọ́ bó bàjẹ́ sọlọ́jọ́ àfẹ́yà wọn. ìrọ̀pá àjọ mi alákọ̀ọ́kọ́ nìyẹn onípẹ̀sì Islam ẹ̀sìn oní déédéé ọlọ́lọ́wọ́ àwọn ibi tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wà yìí tá àdé lọ́la ọlọ́lọ́wọ́ kò tá wà lọ́la bóòlù àti ní màá wọ yìí pé nípò tí mo wà yìí mi lọ̀gá tó o bá dá ń tó wù ọ lára láyé tó o bá di ẹ̀jẹ̀ sún láyé ọgbà níbo ọgbà níwájú ọlọ́pọ̀. àwọn àhàdìsì yìí ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ní àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ wa ní ó ní ìsìlámù ka déédéé kó láàrin ọkùnrin bàbá ìyá ẹbí àtàrà àti bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ ẹlẹ́kẹ̀ẹ́ wọ́n ní wípé àwọn hadithi wọ́n kọ́ wà wípé ká máa bẹ̀rù ká máa bẹ̀rù kí ẹ máa bẹ̀rù lọ́rọ̀. ẹ wípé hadithu Salman ẹni tó jẹ́ ẹrú rẹ̀ yẹn ó ti sàwọn àti kan. òjì sí èméjì ń bẹ ẹgbẹ́ nínú islam islam haram ó lè ní sísọ. ṣùgbọ́n ní kí á ah, tí kì í bá ṣe wípé kọ́mọ́tà kẹ̀yà máa kọ́ lọ́ọ́ lọ́wọ́ gbẹ̀sọ́ lára mi fún ọ bá ṣe ọ̀nà bá nà ọ gidi gan. wọ́n ní ara ẹ̀kọ́ yẹn ni pé àwọn sálà wọ́n máa ń fi ẹ̀tọ́ wọn míì lẹ̀ ẹ̀tọ́ tiwọn míì wọ́n á fi lẹ̀ ẹ̀tọ́ wọn ní o ṣùgbọ́n nítorí wípé wọ́n ń bẹ̀rù àlùkò yá mà kí làwọn ọba pàdé lọ́dọ̀ ọlọ́mọba ọba tó láàrin ga tó bá dà lùkò yá mà wọ́n wà mú kàn mí sọ́jẹ́ tó ọmọ ó fi ilẹ̀ tó fi ọmọ àmọ̀tán ìlà láti fi wáyọ̀ lọ́lọ́ wọ́n gbé ẹ̀tọ́ tẹ̀bí gbà mọ́ ń bẹ láyé mọ́ mọ́ tó mọ lẹ́tọ̀ọ́ kan ọlọ́mọba tó wá dá mi tó ní mi sí kọ̀ wá mẹ́tọ̀ mi ní jẹ́ ìbílẹ̀. ọlọ́run bọ́ bá ń gbẹ̀sọ̀ rẹ̀ fún mi kọ́nà kọ́ fún àwọn sàhábà sọ̀rọ̀ ní àti gbogbo àwọn nínú wọn ni wípé tó bá torí ẹrú yẹn ṣe tó bá nà á ní sọ kò tẹ̀sẹ̀. ìgbọ́n tó ní wípé kọ́nà bọ́ bá tó lára ẹ̀ka kó má bàa kọ́ lába rẹ̀ pẹ̀lú kẹ̀kẹ́ wọ́n sọ yìí pé wà ń bẹ̀. wọ́n náà ní wípé gbogbo ìṣesí tí mùsùlùmí bá wà kó mọ fàlùkìyà mọ̀ sọ̀kan kó mọ fàlùkìyà mọ̀ sọ̀kan tó bá fẹ́ wà kó fàlùkìyà mọ̀ sọ̀kan tó bá fẹ́ sọ̀rọ̀ kó fàlùkìyà mọ̀ sọ̀kan tó bá fẹ́ ṣèṣesí kó fàlùkìyà mọ̀ sọ̀kan. tí ẹ̀ bá ń fi àlùkìyà mọ̀ báyìí nínú lóṣooṣù tí ẹ̀ bá bá ara èèyàn àti ṣe èèyàn mọ̀ kiri gan àtẹ̀lé yẹn ọmọ kó sínú ẹ̀ yóò máa tẹ́kẹ́ ní o yóò máa kéré torí pé yẹn máa gbá tí bá ń ṣẹlẹ̀ ìlọ́wọ́ sáà ń kìí àwọn bàbá tó bá mi kọ́ tí máa wù wàbá yẹn sáà ń kìí àwọn tó bá mi kọ́. bí ọba tẹ ọ abá mi ní sọ bá dà kìí àmà tọ́lá wọn bàbá mi tí mo ṣe é náà mi kọ́. tí ẹ bá mi jà kìí àmà sọ̀rọ̀ èèyàn àti ṣe èèyàn máa kéré ẹ jẹ́ kí wọ́n á kà á hadith mọ̀mọ́ wa aisha rọ́bì ọlọ́wọ́ àdìhà ẹ̀dẹ́gbẹ̀rún kàfọ́ wa. ẹ̀yẹ́ tó ṣe pé àlàyé tó dáa ni tó wà wọn ẹ̀ sáwọn hadith hadith kéékèèké lórí ìtumọ̀ kan náà. ṣùgbọ́n hadith mi ń bẹ tó ṣe wípé ó ṣàlàyé tí àwọn hadith yẹn kan bẹ kọ́ wa kankan. wọ́n ní hadith mọ̀mọ́ wa aisha rọ́bì ọlọ́wọ́ àdìhà ó wà ní súnmọ́ lọ́tì Sheikh Al-Albani rahimahullah ta'ala sọ̀kọ́ lára àṣẹ. وعلى صحيح سنن الترمذي على صحيح الترمذي وغيره ثم عائشة رضي الله عنها أن رجلا قعد بين يدي يدي رسول الله صلى الله عليه وآله وسلم فقال يعني كما أبا النبي صلى الله عليه وسلم وواجب سوى النبي صلى الله عليه وسلم قال له وجوه النبي كان قل يا رسول الله إلى أن شاء innali mamlukayni aw mamluki mo ní àwọn ẹrú mo ni awọn ẹrú àwọn ẹrú yìí ya ti rí búburú dání wọn máa parọ́ nìkan wọn máa parọ́ bóyá òórùn nání ó sì kí ni ẹ̀sìn aláwọ̀ fọ́tò kà ọmọ pààrọ̀ tí pààrọ̀ báyìí tí ó sì tún kí lẹ́sìn ọmọ ìjàmbá kí lẹ́sìn ẹlẹ́ẹ̀kẹta oná máa ń ṣẹ́wọ́n owó pa wọn aláṣẹ wọn ò ní tẹ̀lé wọn ò ní gbọ́rọ̀ lẹ́nu ewu ni. ọlọ́run bá lánà kẹran òpùrọ̀ ní alukùránì bẹ́ẹ̀ náà ẹgbẹ́ ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ dúdú wá lámẹ̀ṣẹ̀ lámẹ̀sán rẹ̀ àti ẹ̀mẹ̀ lọ. ó ní wọ́n aṣítómù wọn èmi náà wàá máa bu wọn tí wọ́n bá ti wà wọn wáyé wọ́n àbùdọ́rẹ́ ìbò wọn kò sì máa ń nà wọn. tí wọ́n bá ti wu àwọn wà burúkú báyìí tọ́ka àwọn bá ti fó màá sọ̀rọ̀ sí wọn. tí wọ́n bá sọ̀rọ̀ sí wọn nígbà míì màá fi ẹgbà fún wọn. gbàgbọ́ sọ̀rọ̀ yìí tán ó ní màkẹ́ ifá àdàmì nù ó ní ife ìdí àlọ́bí sọ̀rọ̀ wà wà lẹ́yìn ọ̀dọ̀ sọ̀rọ̀ bóò wá ní ibi tí mò ń ṣe ṣé tí mò ń ṣe ṣé mò ń ṣe ń ṣe ń sọ dáa bẹ́ẹ̀ àbí ọ̀dà ara ẹ̀kọ́ nìyẹn pé àwọn tí wọ́n ti lọ wọ́n máa ń tẹ̀kẹ́ ara wọn náà ara tó sọ̀rọ̀ láyé lóde òní nù àwa ń fúnra wa máàkì táwọn abá ń tó dáa gan-an. ẹ̀rú tó máa yóò tún máa á wá kó ló mú wá jìlá fún wọn. àwọn tí wọ́n máa náwó sójú ọ̀nà ọlọ́wọ́ ẹ̀rú tó máa wa bó ti jẹ́ pé dáadáa tá à ń ṣe yẹn ó kéré pọ̀ síbẹ̀síbẹ̀ ọjọ́ wa lójú. ó yẹ kí èèyàn bàjẹ́ máa yẹra rẹ̀ sí kálukú ti rí ara rẹ̀ sí aláṣẹ tó ti kún tó wá jókòó tó ẹgbẹ́ tó kù ní wípé kọ́ máa buwọ́ lu tẹlomi àti kọ́ máa rọ̀ǹgẹ̀. gbogbo wa ẹgbẹ́ máàkì lè lè àwọn iléeṣẹ́ àdélé mo ti rọ̀ǹgẹ̀ ẹlẹ́mìíràn ni àà àwọn eléyìí àwọn ti yọ ọmọ yẹn fún un sàlàbí àti pẹ́ẹ́tì pẹ́ẹ́ ọ̀yọ́ kú ó ti jẹ́ wọn lọ́mọ ayọ́kù wọn lọ́mọ kì wọ́n bọ̀ bẹ́ẹ̀. ìyá níbi ọ̀lẹ́ yẹ lọ́dọ̀ tèmi ti ra níbi ọ̀yẹ́ kú. ọ bẹ́lẹ̀ yà ni olùsàlù súnmọ́ lọ́dọ̀ tèmi níbi ọ̀yẹ́ kú. ó ti jẹ́ wọn lọ ń yọ tí wọn gan ti ìmọ̀ ní ti ń jẹ́ jíjẹ́ àlùsùn náà tí wọn gan gan ti ìmọ̀ ní ti ń jẹ́ sàlàyé àwọn sálà fún ẹ dákun síta bá rẹ nìkan tí àwọn ìwà yìí bá pèsè là a lè fi tiẹ̀ ẹnì kankan náà àtàwọn àmì táyé nìkan tó ṣe wípé tí máa parọ́ tí máa jàǹbá kìí sì gbọ́rọ̀ sẹ́ni tó jùlọ lẹ́nu bàbá àwọn tó wà ló ń dà wọ́n. sẹ́rù ẹni yẹn atúnlẹ̀ rí iṣẹ́ yìí dáadáa wọn. débi yìí kíkà máa bá wí ká tún máa wá wò yí pé sẹ́ni tí mo ti ń sè iṣẹ́ ò léwu báyìí. báwọn tí wọ́n ti lọ bí wọ́n ṣe rí nìyẹn kò há sábà tún náà sì bẹ́ lọ́dọ̀ wọn. mùsàbámàdú ẹ̀nà tí ẹ̀ wọ́n ṣe sí ara rẹ̀ kọ́ máa jẹ́ ìkẹ́ ara rẹ̀ kọ́ máa ma wò bí ìmọ̀ ìpàdé ọlọ́run lọ́jọ́ kan. ọwọ́ sallallahu alaihi wa sallam oní àdéhùn sallallahu alaihi wa a

wàá lè ṣe lọ gbogbo jàǹbá wọn gbogbo rọ wọn gbogbo ẹsẹ tí wọn ṣe ọ wọ́n ti ṣe wọn. iye ìyàwó wọn náà ti wá fi jẹ wọn wọ́n ti ṣe lọ náà o. fàyẹ̀ká náà ẹ̀kọ́ ọ̀gá ìyá ọ̀hún tó bá ṣe wípé ìyàtọ̀ òfin jẹ wọn máa tó lọ wà wọ́n. tó bá ti rí pé ìyà tó fi jẹ wọ́n ó bá lọ ju ẹ̀ṣẹ̀ wọn lọ. àpọ̀n fàyíkáàna ẹ̀kọ́ bùkà ìyá ahó yòókọ́ dìrọ̀ yàtọ̀ yẹ̀wò lọ́wọ́ wà wọ́n. tó bá ti rí pé ìyà tó fi jẹ wọ́n àti àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe ọ̀sẹ̀ déédéé ara wọn ṣẹ́gbẹ́ ahàn kíáànà kàfáfá lálákà wà láàlẹ́kà ó ti ṣe déédéé ara wọn lọ́jọ́ àlùkè àmọ́ ó ní jẹ́yà ó sì ní kò sì ní sí ládàá kankan wọ́n ti ṣẹ̀ ó sì ti bẹ̀sọ̀ kò sí wàhálà. wàyìn kíáànà ẹ̀kọ́ bùkà ìyá ahùn júùnà dùnú òbí tó wọ́n wá ṣe péjà tó fi ń jẹ wọ́n yìí kò tó ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ṣẹ̀ pọ̀ ju àwọn lọ.

ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yàtọ̀ fi jẹ wọn ó ṣe déédéé ara wọn láàlákà wà láàlẹ ìgbà kò sí kankan ó ní pírọ́blẹ́mù kankan kò lè fi lára kankan. ìwọ́n tó bá ti ń dé yàtọ̀ kàbí jẹ wọn kàbí kọ́ wọn lẹ́gbọ́n ni ẹ̀ṣẹ̀ wọn jù bẹ́ẹ̀ lọ. Ah, ìyẹn ó jẹ ọlá fún ọ níwájú ọlọ́fun bọ̀ bàtọ́. ìwọ́n tó bá ti ń bá tẹ̀bí ń dín ọ́ lù wọn nílùú bara ni tí yàtọ̀ òfin jẹ wọn tó ju ẹ̀ṣẹ̀ wọn lọ òkú sọ láwọn lẹ́yìn kàlífàbù ẹnu obi tó ti léwu ọlọ́run bọ́ gbẹ̀sán o ọlọ́run ó gbẹ̀sán fún wa lọ́jọ́ àgbẹ̀yà lórí jọjọ pé kọ́lọ́run sànù wa ni pàápàá ẹlòmíì tẹ́lẹ̀ bá bínú tó ti rí ìrànú tẹ́lẹ̀ bá bínú tó bá yọ àdá gbẹdẹgbẹdẹ àdá ibi tí wọn ti ń sẹ́yìn lómi gbẹdẹgbẹdẹ àdá náà ni ó ti mọ fojú àdá kala ojú àjọ alága tọmọ kékeré ọmọ lọ tọmọ fún lẹmọ ẹmọ láì sí ọjà àwọn ẹmọ rẹ. ọmọdé lọ dé ẹjẹ tó fún lẹ́màrún torí kò jù lọ sọwọ́ akáwọ́ ẹ̀yìn kò orí kó wọ́n lọ fún lẹ́màrún. àwọn oṣù fídíò rẹ lọ́jọ́ àlùkè àmọ́ yóò wá jẹ́ ẹ̀tọ́ rẹ̀ lára rẹ̀ ìgbẹ́ntọ́ ọlọ́lẹ́sì tí ọ̀jẹ̀bí lílọ́lẹ́sì jókòó tí wọn lọ pé wọn sáájú lọ kò lè gbẹ̀tọ́. àti wọn lóòrùn kó wọn fìrì gbàn tí wọn fi fìrì gbàn yẹn lómìn jẹ ní ìyẹn ọba rẹ kò wọlé jẹ ní ìsìn àti ní oṣù bọ́ọ̀lù ẹni ọ. wọ́n ní bí ìgò sílẹ̀ ẹni ọba mú kí lọ́wọ́ ní oṣù kìíní o. ọjọ́ wọlé ẹ láàbùn lọ́dọ̀ àgbàlagbà ní àgbàlagbà ayọ̀mọdé eléyìí tó burú jù òun ni ẹni tó bá dé ọ̀dọ̀ èèyàn rí èèyàn ọmọ yìí pé ọmọ tó bá dọ́dọ̀ ẹni tí èso bí ẹ tẹ́ni èyí bá sa láàánú ojú wọn máa rí síbẹ̀ láyé bẹ́ẹ̀ kọ́ wàhálà ojú wọn máa rí ojú wọn máa rí àwọn ọmọ ẹni wá dọ́dọ̀ wọn yóò di ní sùkúù táwọn máa ń lọ nítorí wọ́n fi yàtọ̀ sínú ẹni pé yóò ní sukùú tí wọ́n mọ̀ lọ lọ́tọ̀ kó lè mọ̀ kó wá gbé bẹ̀. ọmọ ọ̀nà public school àwọn ọ̀tọ̀ ọmọ ọ̀nà private. kí á tó wáá dé ó ní ah, sáré báwọn àbúrò rẹ̀ fọṣọ wọn yóò báwọn àbúrò sáré fọṣọ wọn yàtọ̀ ju sukùú dé yàtọ̀ àbúrò rẹ̀ wá gẹ́gẹ́ wá ju sukùú dé ìjọba bó ń jẹ fún wọn. ó tó ní oúnjẹ tiẹ̀ àwọn èèyàn burú láyé eléyìí tó burú jù láyé nínú ẹ̀dá oníkéèyàn jẹ́ kálákọ̀wé yẹn wọ wọnú ẹ̀dẹ̀ kọjá alákọ̀wé bíi máa na alákọ̀wé wọ́n ní yàtọ̀ ọlọ́kọ̀ mọ̀ rẹ̀. èmi tí ọmọ àtìyàwó rẹ̀ wá ń gbé bẹ̀ ó bẹ̀ wá ṣeré ní títí kó wá wo fíìmù tó ti ní yàrá kan tí wọn rà bìyà sí. sẹ́bà wá dá lóúnjẹ tán. ó wà ara ti sáwà àti ìyá lọ́tọ̀ àti ilá lágbèjú èyí wọ́n náà bá jẹ bọ̀kọ̀tọ́ tí wọ́n jẹja ẹjọ́ odò ẹjọ́ ọ̀sìn tí wọ́n jẹ gbogbo ẹ̀ ìyá ọmọ jẹ sáwà àti ní sáìdì ọ̀dọ̀ ọ̀tí ẹ̀. bí làwọn bá tún wá dé àwọn mi yẹn kí fàá bọ́dẹ fi jẹ òkè. ìwọ dún dún kẹ̀kẹ́ bọ́rọ̀ mi délé àlè sùn. lọ́rọ̀ ọmọ tí mi nù wọn náà lè dáhùn pẹ̀lú òní jẹ́ ilé ṣe bẹ́ẹ̀ o. yọba ọyọ lè bá wọn fọ́ gbà mí. ẹ̀rọ ìyá àwọn mi ẹ̀ ṣe ẹ̀ wo ìmú àtẹ̀ǹtì sọmọ yín lọ́wọ́ ẹ̀ máa ní ìlà ti bù mí. tòmọ́ wà lọ́mọ fàbọ́ ìyá bá ń fa bọ́ níwà ìyá àtẹ́rán wà lórí yóò mọ̀ rí egbò egbò ẹjọ́ egbò ẹjọ́ ìfúnfún egbò ẹran lélẹ́yìí egbò ẹran ẹja lèmi jẹ wọ́n bá wọn sí oúnjẹ wọ́n bá wọn ìyá náà wá wò wípé ó dàbí ẹni wípé ọmọ ìyá ọmọ lẹ́fọ̀ẹ́ nà bó bá jẹ ẹdín wulẹ̀ bọ́ jẹ ẹ̀mí mọ́bẹ́ ọmọ eléyìí. ó wá já lọ sọ ó wá tó oúnjẹ yà wá ó gbé fún wa àwọn wá sí oúnjẹ jẹun ó ṣe gbogbo wa ó gbé sí pálọ̀ gbèsè jàyè àbí táyé ìnáwó gbé sí. my dear my baby yá jẹun. bèbí náà lè fún ẹ jẹ. lèmi rí wá jáde. àtìyàwó dákun fara balẹ̀ ìyá bọ ìyá yẹn lórí ti bọ́ ọkùnrin tán tí jọ ìyàbá ọmọ rẹ̀ ọba ti ọmọ rẹ̀ ọba ìyá ọmọ ò lè kankan. ìyàwó àwọn kí mọ́mí tí mo ti fún yín lóúnjẹ yín ìyá ọ̀dà ìyàwó oúnjẹ ara ọ̀sọ́dọ̀ gbogbo oúnjẹ bàrà nígbà ń jẹun ọmọ rẹ̀ wò ah, lọ́ba ti tẹ̀kọ́ oúnjẹ kọ́ńjẹ lọ nàìjíríà nàìjíríà ẹni tí mọ́mí ń ṣe yẹ kí ni bó ni mọ́mí ti lè máa ṣe ah, sórí ibú ni. <laughs> ó jẹ́ gbé fún wọn. àti ń sí lábẹ́ ẹnu yìí. ọkọ ọmọ ti ń gbéwù yẹ àwọn mi bú tí yọọ bá dán tàbí kí yọọ mẹtọ ẹ ọjọ́ àti ilé yẹn ń jẹ kújẹ àtijọ́ náà ló ti mọ̀ pé àtijọ́ náà ní akẹ́kọ̀ọ́ ti ń wọ̀ ìdá yìí àtijọ́ náà ní lóko ń bi dé ọlọ́run fún wọn làwọn àlejò àṣùkò ń yẹ dáadáa ẹja jára ni ọlọ́run bó ní àlùkò wa náà tó bá gbé ìyàtọ̀ fi ń jẹ wọn wọ́n bá dùn wọn bẹ́ẹ̀ tẹ́ wọn lọ òkú sọ láwọn ní kẹlifásitì eléyìí tó kù yẹn wọ́n ń tẹ̀sán rẹ̀ lára rẹ̀ tẹ́ ibi táwọn lọ yẹn tí wọ́n bá ń sọ̀rọ̀ sàlàfíà sàlàfíà àwọn sálàfù tá à ń sọ láàmì ń sọ̀rọ̀ sàlàfíà lọ. ọmọ wa aisha rọ́bì aláwọ̀ àná ó ní pàtàkì lẹ́nu yẹn bá ọ̀rá bọ́ ọba kó lọ́dọ̀ àdúgbò sọ́lá ní wájú sọ ọba bọ́ sẹ́jẹ̀ kan. ìjọba ayélujára ọkàn kú ẹnu balabala rẹ̀ ní báńkì bí ṣe ń sọkún ní pariwo sàkọ́lá ọkùnrin ló máa wà ní sọ̀rọ̀ máa wà ní wájú. ẹlẹ́dìí wá ní à ẹ̀ẹ́dì mẹ́lẹ̀ yìí sọ̀rọ̀ òde tó ń tó ń tọ́lọ̀ sọ ni wà ní ọ̀dọ̀ àgbègbè wà ní ilẹ̀ ìgbésọ̀ ní yàwó mi nìyàwó fàlà tó ń lámọ̀ náà sún sẹ́yìn à olóyìn tó bá jọjú àlùkè yá mọ̀ àwọn òṣùwọ̀n déédéé lágbè kalẹ̀ òṣùwọ̀n déédéé lọ́lọ́run ló ń fi wọn ọlọ́run wa ní fàlà tó ń lámọ̀ náà sún sẹ́yìn à á ní sàbòsí kẹ̀kẹ́ fẹ́mi kẹ̀kẹ́ ṣé bẹ́ẹ̀ mi làwọn náà dé sọ́run ìgbà tó ti mi làwọn náà dé sọ́run ọlọ́run bọ̀ ọba tó láàrin ga tó wá lọ́jọ́ àlùkè yá mọ̀ yóò gé àwọn òṣùwọ̀n kalẹ̀ ní oyún wọn ni o wọ́n parọ́ lóòótọ́ àgbà ẹ̀wọ̀n rọ̀ o wọ́n jàǹbá lóòótọ́ ẹ̀wọ̀n jàǹbá rọ̀ wọ́n ṣe ọ lóòótọ́ ẹ̀wọ̀n ṣe wọn ṣùgbọ́n wọn náà ní àwọn padà òbí wọn ìyàwó ẹ bá wọn ìyàwó tó yé ọ̀rọ̀ kò sí wàhálà ó ṣe déédéé ara wọn kò sí wàhálà ìyá yìí ti pọ̀ jẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọ̀gá náà dáràn o.

tí mo kó jọ wọn à lè fi wọ́wọ́ wọn lẹ̀ wọn à sì lè máa wúrú wa kémi náà fọwọ́ sí yóò máa la ẹgbà àti ìyá lọ tó bá rí bá àwọn tó dáa ní kálukọ́ wọn lọ́tọ̀ọ̀tọ̀ tẹ̀lé mi ọ̀fẹ́ balùkì àmọ̀ tèmi takáàdì ìyẹn fẹ́ kọ́ dọjọ́ àlùkì àmọ̀ kọ́ lọ́nà ọ̀fẹ́ gbàsọ̀lẹ̀ gbẹ̀sọ̀ lára àmì fẹ́ nìkan tó bá dúró ẹ̀sọ́ tó lọ́wọ́ gbà lára ẹ̀. tọ́lá lọ́jọ́ àkìyàmà bẹ́ẹ̀ bá wọn ti máa dúró ọ̀nà tó ti dá sí pọ̀ tọ́ dáná tán ẹni ọ̀ ń dáná tán lọ́wọ́ bọ́ gbẹ̀sán lára rẹ fún ó tó rí báyìí ó tó gbóyìn ẹlẹ́bí ó tó dì mọ́ tẹ́kí bó ṣe ń dì mọ́ ká lọ́lọ́bẹ̀ ni ó lè fi tú ọ̀fun lọ́wọ́ ọgbọ́n lọ́wọ́ àti ìdí ẹ̀rọ bẹ̀ kí n dùn fún ẹ̀ owó oṣù tó ní ìmọ̀ yóò tún yóò tún máa yí kítọ́kítọ́ bá a ní ọ̀fẹ́ lọ bá ti máa yí. káyọ̀ ọ̀rọ̀ jẹ́rìí kakọ̀ ní yòbó ní inú jù ọlọ́yọ̀ jù ọlọ́run ti jábọ̀ wọ́. ẹ dàpọ̀ ọlẹ́ mi ò rí orí kankan torí pé ìfẹ́ tí ó dà pé àmọ́ fọlọ́ ló fẹ́ jẹ̀sán lára àmì fẹ́nìkan sáà tí báwọn sọ̀hábà ti rí báwọn àtiwájú rere ti rí wọn kì í fi àbíyáàrùn wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń bẹ láyé ní ìsìn kárí kájọ ni ó ti pọ̀ jù níbi táwọn èèyàn ṣe ni wọ́n tẹ̀lé sí káwọn èèyàn rí kí mo ṣe báyìí káwọn èèyàn máa ròyìn mi káwọn èèyàn máa kí mo ṣe dáadáa káwọn èèyàn máa ní àá ó dọ́ṣẹ́ yìí àá bọ́dà yẹn dọ́ṣẹ́ yìí àwa adó ayẹyẹ àwa adó àlùkìyàmọ yìí àwọn tí wọ́n ti lọ àwọn adó àlùkìyàmọ yìí dà lọ wọn bá ní adó ayé wọn sẹ́wọ̀n ké kéèyàn ní ọmọ ọ̀dọ̀ ẹrú tó pọ̀ ṣe àpẹẹlẹ mẹ́fẹ̀ẹ́ lé ayé àjọ ìsinmi rẹ̀ kéèyàn kún alẹ́ báyìí fún wọn bó wọn kì í à ọ̀gá wọn nù síbẹ̀ dàrí mẹ́kọ̀ yóò ké ìyìnbó ní mẹ́fẹ̀ẹ́ tí mo lẹ́rú tí ó dọ̀rùn tí wọ́n jẹ́ kó lè sábà mi kí wọn. ebi ọ̀fẹ́ oní àmì sọ́lá ayéwájú sọ́lá mọ̀ mi ò rí ìjọba tó dáa ju bí kálukọ́ máa lọ sí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ní òṣèlúkà anahum àhọ́rọ́ ìgbólugbò wọ́n ní ìyá náà sọ̀rọ̀ láàrin wa lẹ́sọ̀rọ̀ mo fi hàn ṣe rí dóòdó wọn mo bá kù lẹ́nu ọ̀run wọn kàn máa lọ ọ̀kadà wọn lọ́wọ́ àná mo bá kù lọ́rùn. tẹ̀lé kí ló máa gún bẹ́ẹ̀ lọ́dọ̀ mi wọ́n máa bọ abúlé lọ wọ́n kò bá mi ẹ̀tọ́ wa máa òye kí bóyá mo ti tàwọn àṣejù kan níbi nínà wọn bí èyí fi yíbọ̀ kù ẹ̀dú wọn gbalada kí ẹjọ́ yẹn lè fún mi wájú ọlọ́run tàbí má jẹ́ nǹkan.